بسم الله الرحمن الرحيم والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى الصراط المستقيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يلعق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئات بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار فيها خالدون ويوم نحشرهم جميعا ثم نقول إن أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لقاء وإن كنا كل لغافلون هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفكرون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم اللهم رحمنا بالقرآن الحكيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل واعتراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أصل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا لألفاظه وتحفظا لمعانيه إنه من أفضل الأعمال أتفهم ما قلة القراءة أفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وأمثال ومئة تسبيح ودعاء

ولا يراك وجوههم قطر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا سيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما غشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون يوم نعشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم وأنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم وكفى بالله شهيدا بيننا وبينكم ìkùnà àní ìbàdá ti kún láàbọ̀ kùnà líka tabulú kúlù nàfùsí má àsìláfà kùnà líka tabulú kúlù nàfùsí má àsìláfà wàrúdú ìlàlọ́ ìmáwóláwò. وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفطرون وضل عنهم ما كانوا يفطرون إن العلوم وإن جلت محاسنها إن العلوم وإن جلت محاسنها فتاجها ما به الإيمان قد وجبا فتاجها ما به الإيمان قد وجبا والكتاب العزيز الله يحفظه هو الكتاب الذي الله يحفظه وبعد ذلك علم فرج لكربا وبعد ذلك علم فرج الكربا واتلو بفهم كتاب الله فيه أتت واتلو كتاب الله فيه واتلو بفهم كتاب الله فيه أتت كل العلوم تدبر ترى العجبا كل العلوم تدبر ترى العجبا إن العلوم وإن جلت محاسنه gbogbo ọmọ tí ń bẹ láyé táyé ń táyé إن العلوم bó ti wulẹ̀ kọ́ gbangba tó جلت محاسنه فتدوم به الإيمان قد وجبا فتدوم به الإيمان قد وجبا kò tí ì símọ̀ ọ̀hún tọrọ Ọlọ́run sọ̀kalẹ̀ lé lórí wípé ọ̀ràn àyàn ní kẹ́ ẹ nígbàgbọ́ nú ẹ̀ ìmàlùkùránù nìkan òun lọ̀rọ̀ Ọlọ́run sọ̀kalẹ̀ lé lórí wípé ẹ nígbàgbọ́ nú rẹ̀ bẹ́ẹ̀ bá tún tí ìgbàgbọ́ pọ̀rọ̀ Ọlọ́run ni. kí gbàgbọ́ yín ó dúró lórí ẹ̀ ẹ̀ di mùmínì. wúwẹ́lì kìtàbù la. torí inú orígun gbàgbọ́ tẹ́dà ó ní táàfì kí gbàgbọ́ ẹ̀ káàbọ̀ ó ní ìmánu bílíkìtà. ká nígbàgbọ́ wípọ́ lọ́hún sọ tí a kalẹ̀. fàtẹ́jù ha máa bí. ìmọ̀ àlùkòránù yìí. kọ́ọ̀dí wà jábà. òun la dé gbogbo mà òun lọ sọ́ọ̀mà. So bàbá juama bihi li imanu kọdi wájà. wali kitabu laazizu lọ́hu ya fadluhu. wali kitabu laazizu lọ́hu ya fadluhu. ọ̀gá àmà ọba àmà òun lèmi àtẹ̀yìn la jókòó tì í. alẹ́ azizu lọ́hu. tí ń ṣe tírà ọlọ́run tó gbọ̀ngbọ́n. òyà fadluhu. oore. iyì tí ń bẹ lára alukóránù ni wípé kò fi sọ rẹ lẹ́nìkan lọ kò pé wọ́n máa bá ń sọ tí àmì báwa pà wà là ń sọ àti gbàbọ̀dì. Allahu yá àtàdùn. níṣẹ́ gbogbo ayé ti ẹ̀ dìde tí wọn ò jókòó yìí tí wọ́n sáré bọ́rọ̀ ọlọ́run ó ṣe wẹ́yìn wọ́n ó ti gbẹ̀mí tí ọlọ́run wọ́n bá ti gbẹ̀mí àwọn tí àkàn lọ tọkàn kú tákàdá lásán tọ́jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ọlọ́run ti ń bẹ́ẹ̀ nú ẹ̀ ní ẹ ti yọ. bí fẹ́ yà kùránù náà nu àlùbáríkà aláàpọ̀lọ́hún ní sọ ni wọn ò fi rí kùránù yọ bẹ́ẹ̀ wọ́n ti jókòó ẹ̀ wọ́n ti ṣèpàdé òun náà wọ́n ní wọ́n yọ àwọn akẹ́kẹ́ kú òun bẹ́ẹ̀ ọba táwọn à ń bá lọ láyé mu kí ló bá lọ lálùkùránù ọba pé ìyà lọ ibi ìyà lọ gbogbo àjò bá ń tọba ti fi tọ́tàn náà alukùránù sí tí kùránù ọ̀tọ̀ ní máa ń lẹ̀ ìríran fún ibi ìyà ọbàjá. wọ́n kí dábòlà àti ìjọlọ́hùn yá lọ́dún. tíra tọ́lọ́hún kíyèsí ni o ó la alukùránù ojú àǹtí ń ké fún à ó la tún jókòó sí lọ́dún yìí bá a ṣe jọ lóṣìnú ẹ wo iye àwọn àfáà wa tọ́jẹ́ pórí ẹ̀lẹ́mí wọ́n tán lé. orí ìmọ̀ ṣàlàyé àlù kùránù yìí tó ń ti bẹ́ẹ̀ kòránù ò tún tí kò tún tẹ́ abùkù ọ̀kan ìwọ kọ̀wé kan yọ ọmọ wọn máa ká. ó ní ọdún tí wọ́n ìjókòó ẹ̀ ọmọ yẹ ìwé tí wọ́n ti kà nù rédíò tí ò jẹ́ kà mọ́ káwọn èèyàn yí rédíò wọn gbọ́ yẹn ni òun fún rẹ̀. òun lọ́tà ká fálà pé èmi èmi ni mo làlà bọ́rùn pé ìsọ rẹ̀ àbú ẹ̀ ẹ filẹ̀ fún mi ẹnìkan kan ọmọ bá ń sọ bí ọba wa rí bẹ́ẹ̀ ni ikọ̀ ọba ti ṣe Kùránì èèyàn mélòó ni tí ń wí gbè nínú wa tálùkùránù sọ ẹjú wẹ ẹni tó gbè ọ̀sẹ̀ tó gbè. gbogbo wa tẹríba fófin ẹ̀mí tọ́ba ṣe ń kálukú wa fẹ́ máa ṣe láyé òun ni àbá lé lórí ẹni tí ó jókòó máa gbárùkù ránù yìí kò ní sínú wa kò ní sí torí adùn ayé ló wa ibẹ̀ ní sì ń pè wá pò ibẹ̀ kùránù ń pè wá pò ń bẹ̀ ẹ̀ràn pé wọn. bíi pé ayé yìí bí ìgbà tá à ní kú òun bẹ́ẹ̀ gbàtẹ́ra bẹ́ẹ̀ òun là á máa fẹ́ yòyò yíyí ìwé làlùkùránù ń pè wá kú òun bẹ́ẹ̀ tíra tọ́lọ́hún sọ ni tí ọba jẹ́ bẹ́ẹ̀. Ah, nǹkan ọba ti ṣe kùránù. ọlọ́run láwa la sọ ìrántí ìkalẹ̀ inú ọkọ̀ tálùkùránù ń jẹ́nu. onje quran onje kitab onje zikir onje furqan. ọlọ́run láwa la sọ ìrántí ìkàlẹ̀ tí ń sàlù wà ó tún kẹfà mọ́ tọ́lá ẹ lè rúkàn àpá nínú bàlágà làbáde a bá fẹ́ gbé wá tá bá ti rí wípé ẹni tá fún yóò ṣe iye méjì wọn ni kò múrin sẹ́tà fi kàpámọ́rọ̀ òfin kún ẹ̀yọ̀ kan ti tó fún léwu ṣùgbọ́n tó bá tún rí wípé lẹ́yìn pé ń ṣe iye méjì yóò tún ṣàtakò ìwé léwu ẹ̀kọ́ iṣẹ́ ìkàpámọ́rọ̀ ẹ̀kọ́ rọ̀ kọ́mọ kan ẹ ó ti di anzalna zikira. irinṣẹ́ kan pamọ́ kanú èyí náà ti tó kọ́kàn wípé nánú làwú làhàfìfù nánú làwú àfìfù ó ti tó àwa láwọn akéèsì ṣùgbọ́n mọ̀ wípé àwọn tí ó tako ń wa ọlọ́run tún mú irinṣẹ́ kan pa ó tún kìbọ̀ bẹ̀ wá ìnà. ìnà wà ánà lè tàwùkì àfi kan pa mọ́rọ̀ ni. nìkéwùnù ọ̀làbí ụlọ pa mọ́kínni ọ̀rọ̀ kò á tún ti ìfi tó otu wa tún wá kan láàmú taukid ó fi kụ n'iwaju oníwáyé ná làwú làhàbìrò bí láàmú ọ̀bá sí ń bẹ̀ ọ̀rọ̀ ní hàbìrò ṣùgbọ́n náà wípé ọkọjọ ọrọ tẹnìkan yín mú sí tàbí tí ń oko kó tàwọn kí dùbò kọ́ má bàa yìnrìn lọ́kàn wa ni o àgbẹ̀dẹ́ yìí káfíńtà káfíńtà ti kò sí ń jòkó wọ́n wà mẹ́ẹ̀ wọ́n bá fẹ́ kan létí wọn fẹ́ kí kó sí kẹnu kẹnu páànù sí wọ́n dè sóbò wọ́n dàbò dáadáa ìdí wọn bá fẹ́ tètè kó nílé ìnáwó wọ́n ra fèrè so mú ọ̀sán owó dáadáa ń bọ̀ báyìí ó tún pé à. Ah, ah, gbogbo sọlọmọ níjàmbá àwọn ọ̀rọ̀ abáfẹsọ mú lọ gàtàgàtà ńgbà atẹ́gùn bá dé tọba sí owó tó kù tún ìgbà tún gbà á. gbé yìí tí bá fi ó dúró re kẹnu kẹ́nu ọmẹ́nu wọ́n dè sóbò ni. dàtà kí dùgbò nǹkan kó ẹni tó bá tí ó sì máa yìnrìn o. ẹlòmíì gbogbo èso tọ́lọ́run fi mọ́rọ̀ ẹ̀ tó fi mu lẹ́mìí ẹ̀ kò tún ṣiṣẹ́ lẹ́mìí rẹ̀ lẹ́mìí ẹlòmíì ọmọ tó yìnrín ó sọ̀rọ̀ ọlọ́run di ti ń gbé yẹ̀wò pé ń da àti gbọ́ àti gbọ́ ń da àmà àmà àmà àwọn ọmọ àdóhùn náà bá yín àbọ̀ àbá yín ń ọba ti yá gbogbo ohun tá a rí ṣe ti bọ́nu o. ọwà bá wọn ọwà bá wọn látijọ́ ìyọ̀ ọ̀lọ́ bá wọn mọ́ ọjọ́ orí òsì dúró lónìí ní ìsìn ìsìn akọ̀fọ́ apá lò láyé òní ti ń tán lọ́mẹ́ àti lóru ẹ̀ tán ọ̀sẹ̀ ẹ̀ la fẹ́ parí ọ̀sẹ̀ ẹ̀ la parí ní ìsìn nítòkù fún wa tá a fi parí òní kọ̀ọ̀kan wákàtí kan mọ́ tá a tún fi parí òní tó lè ó fi tán mẹ́ bá a bá ti sínú a tún ti bẹ̀rẹ̀ rẹ̀ àjò bí o se máa jónu ó kò ní dúró ń tiẹ̀. àfààní tá pétì tí torí àti wà pẹ̀lú wa àtẹni tí ń a láàyè ibi a wà ni olóko yìí bá gbogbo wa yìí ó ní àtàpọ́nlé wa ni àtọ́lọ́lá àtàwọn ọ̀nàrẹ́bù kálukú wa jọ jókòó wọ́ọ́rọ́wọ́ kò sáì tèbù ẹ̀mọ̀ pé ẹ̀mọ̀ láì tèbù láwọn ìjókòó yín olójú àwọn fẹ́ sàábẹ̀ ìjókòó alukùránù ìjókòó wọ́ọ́rọ́wọ́ ni ìjókòó tọrọ ọ̀yàn fún tọ́lọ́ tọ́pọ́ ó ní oníkálukú wa rọ̀ fọlọ́run yìí nínú tó tún rọ̀ wá lẹ́sìn ìjẹta dìde mọ́sáàsì àṣírí mọ́ra àwọn ọmọ àti nìkan àkáṣírí tán tọ́ bá ṣe bí ìjẹta àjẹrin ni wọ́n ti ṣe pò wọ́n ti jáde nù wọ́n wá jókòó wọ́n wá ń wò sùn ní àwẹ̀ ọ̀kárí ọ̀kárí egbò egun ló ti dẹ̀ wàbà dáadáa lìkà ìlú mú fàràjà lè kúrò bá wàbà dáadáa lìkà ìlú mú wàtìlú bí fàmí kìtàbà lọ́hìí. واجلوا بفهم كتاب الله فيه أتت كل العلوم ní kò só bí a ti wá kìí ṣe ká máa di kuranu marakiri kọ́ kọ́ ni di kùránù ẹlòmíì sọ wájú ọkọ ẹ̀ tí ò sí wọ. kò sí tí kùránù ó se wájú ọkọ ẹ̀ sọ́ọ̀bá ma kà á ìsanra jẹ́ ní wíńgbò tí wàá fi kùránù wájú ọkọ̀ ọkọ̀ ò ní dáàmú má sọ ọlọ́run lẹ́nu má sọ ọlọ́run lẹ́nu bọ́bá wá dáàmú ó pé kùránù ò ṣiṣẹ́ níbo náà ti kà fún ọ́nà kùránù pé ọ̀tòrí ọkọ̀ ẹ̀ náà fi sọ̀kalẹ̀ ọmọjà tanra wájú ẹ̀yìn èèyàn jẹ níbo náà sí. gbé torí mọ́tò rẹ oná fi kùránù kalẹ̀ bàbá ti fi wájú ẹ̀ ọkọ̀ ní jáàmù ọba wá jáàmù tí wọ́n rí kùránù bẹ́ẹ̀ ọmọ pẹ́ lómi ó pọ̀ lọ́ọ̀ nírọ́ wọ́n pọ̀ lọ́ọ̀ nírọ́ wọ́n lé kùránù tún bẹ́ wájú ọkọ̀ ẹ̀ ẹ bá rí ọkọ̀ ń bàjẹ́ yánnayànna ni pe lékè bẹ́ẹ̀ sì wọn ọ̀ràn àwa là ń fẹ́ ẹlòmíràn bá bímọ tán gbogbo ọgbà là á máa fẹ́ ṣìṣe wájú àwọn tí ọlọ́run lé àjìnà sí tí a máa jọ wọ́n àwọn ni a máa ń gbé bíbélì sígbèrè ọmọ ẹ̀tàn ní tí a kún fún ẹ̀tàn òsínú Islam ẹ̀yin lè máa mọ̀ ẹ̀yin àfa àdúgbò ẹ fi òdodo ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn níbo ló ti rí ta gbé kùránù sígbèrè ọmọ mo lọ́wà sani tí kuranu wá sí láyé nù ọmọ wa ọmọ tó dàgbà tán ọmọ tí ẹgbẹ́ kuranu sí gbèrè ẹ̀ ní amúkò lẹ́kẹ́ ẹ wá sọ sẹ́tí kuranu sí láyé rẹ sẹ́tì àtúnkè tó mú débẹ̀ tó tún mú kó gbé kuranu sí gbèrè òde rí ìgbà tó lè wúlò fún un kó fi tó wí wọ́n ti

tó ọba garu wo kọrí ìkọ̀dínlógún tó ọba garu nítorí ẹ́fílọ́pù tó ha kó lè kàn òun náà sáfi gbé ewé kan ẹ̀sá bá mewé kan <laughs> ọba wa gbé kọ̀rí kọ̀dí ẹlòmíì sálé kéwú tí ò lè dà kéwú ké tí ń jẹun àfáà lọ wọ́n pọ̀ lóde kùránì sẹ́hùn pé wọ́n sí. wọ́n pọ̀ mbẹ́. èyí ò ayé wa ní pẹ̀lú alukur'an á ké ni ọba wò pé o ti dàgbà ju fọmọ bẹ́ẹ̀ tí ẹ máa mú bọ́sẹ̀ kan lọ́sẹ̀ ọmọ mú ọwọ́ ọmọ rẹ tí àyà kan tó bá wọ̀ tí ká mi mo fẹ́ gbọ́ tún nígbà lọ jẹsẹ́ nígbà lọ jẹ kí rẹ owó ẹ̀ tọ́ ọ ná lórí nígbà ń lo kéré ẹ̀ tọmọ rẹ lè ké bó ṣe yẹ ẹ tí ì máa yí àwọn ọmọ tẹ fi lé Quran ẹ máa yí ẹ ńjọ tí ẹ máa yí ẹ ń bọ̀ gbogbo kálukú tó dojú ọmọ ẹ kó ń bẹ sọ pa yé nìkan náà ni ẹsọ tó kù láyé ọ̀hún tí ẹ ń darí àwọn ọmọ sílé ayé sí tẹ mú ndị igwe ngwa maka wee masị ngwa ọka masị mi lọ kọ nkà mi. wo wo wo tí gan fi ṣe ẹbọ́gbọ́n ẹnu kálukú jẹ́ wa kí kálukú darí ọmọ kọbi tí wọn náà ti jèrè ẹ̀ lálẹ́ tí a mọ̀ wa fi yóò náà máa fún un torí ayé náà ni ó ti ṣùgbọ́n èyí tí ọjọ́ ga jù lẹ́mìí ẹ̀ làlùkùrán ọ̀gá lọ́kàn ẹ̀ kọ́wá fi yòókù tí ń di torí àwọn tí ọjọ́ sáyé wọ́n má bàa máa bú ọ orí wọn ó bú ọ torí èyí tí wọ́n gbọ́ yénu ọ̀rọ̀ ọ̀rọ̀ abáfi tó ìyókù ọ̀rọ̀ abáfi tí ń di ọkọ̀ kàwé kọ̀nà kó sì kọ́ sí ọwọ́ tí òun náà fi ní di àlùfáà tí òfin ní di àlùfáà oníjọ́ ọ̀bá ní tí ó jẹ lọ tí ó sì kéde bí tí èèyàn ti jèrè dáadáa ń díẹ̀ àlùfáà ni ó yà ó àlùfáà Kùránù tá jókòó sí nù là ń kí wa à ń kí a ni o àbọ̀ nu àyà o àyè tí ń ké bá náà àti ń ká yà á àbá ni wá sí lùbí fáámi. Àlùbáríkà rẹ̀ pọ̀. كل العلوم تدبره ترى العجبا كل العلوم العجبا bá lè ke tó ké lákèyé lákèyé gbogbo ọmọ tó ń wá kiri lọ́bàánu rẹ̀ lè ke tó tó yíyọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ èèyàn àwọn èèyàn ní òye má náà fi ń po rìdàrìdà ń di alukur'an nítorí pé fẹ́ ayé o ti kó sí alọ́kàn báyìí ẹlòmíràn kan máa pò yín díẹ̀ báyìí inú yìí hàn ọ́ dájú ìfẹ́ náà ni ìfẹ́ ayé ni. wà á sì lù bí fẹ́mi kìtàbà lọ ibi àtẹ. ọ máa rí yọ máa yọ sí ọ látara tó bá ń ké lákèéyé gbogbo fẹ́ mà. ọmọ ma. Olúmi dada bùrú tẹ̀wọ́lì ọba ka o tún máa tún ọ máa tún ka, ọ máa ka, ní gbogbo ọgbà àjàbá. ọba máa gbéyẹ̀wò bó ṣe yẹ, ọ máa ohun ìmọ̀ nínú àwọn ohun ìmọ̀. inú kuranu lọ parí sí wọn náà làwọn ajókòó tì yí wọn àti ìjọ lọ́dọọdún ní oríire tí a nù à ń jókòó sàlù kuran lọ́dọọdún kò tún mọ bẹ́ẹ̀ o kálukú wa tún láàyè tá a tún ti ń jókòó lọ ọmọ gbọ́rọ̀ ọlọ́run tá a ti fara wa lẹ̀ fọ́rọ̀ ọlọ́run ìgbà lèyìn aráyé wà ìgbà ni ẹni tọ́lọ́run bá fòrò ẹ̀mí ẹ̀fẹ́ sìn òun ni wọ́n máa rí rẹ̀ pé alihamudulilayi ọlọ́run ni aráyé wà. ṣùgbọ́n wọn tó jẹ́ pé títí ayé nìkan lọ́gbọ́nú gbẹ́lẹ́yìn lé lórí òrónú ọjọ́ tí ó pajúdé tí ò ní ṣe ṣí má kò ní ṣe yà má ọjọ́ kan bọ̀. àti ẹ bọ́bá bá wa ní dùbúlẹ̀ tá nílé dìde má. bọ́bá sòrò èèyàn kanlẹ̀ ọba sòrò ní kú bá káyàn má ẹni ó lè pé ọmọ dúró kò sí. wa àrònú àrònú ọjọ́ náà òní a máa ronú ọlọ́run adúpẹ́ fún ọ o tún mẹ́mi wa o tún mú wa bá rọmọdánù lọ wẹ́rẹ́wẹ́rẹ́ adúpẹ́ fún ọ adúpẹ́ o èèyàn bá fẹ́ dúpẹ́ ìgbà tí ń ṣeun náà ni torí ọpẹ́ dúdú gbogbo nǹkan lẹ̀ sísọ ó tún lórígun tí o gbọ́dọ̀ má pé nínú ọpẹ́ rẹ kọ́lọ́hún ó tó lè gbà á ó lórígun. orígun àkọ́kọ́ ẹ̀ ni wípé ìtìrọ́fù bí nìhàn bá a sì inú rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ gbà ọkàn rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ gbà pé ọlọ́run ṣe mí lóore orígun àkọ́kọ́ nù ẹni tọ́kàn rí ọgbà pọ̀ ọlọ́run ṣe òun lóore tó wá ṣe adúpẹ́ ọlọ́run lè gbọ́pẹ́ ọkàn gbà nú ọkàn pé ah, ìtọ́lọ́run ṣe fún àyè ni. ó sì fi ìfẹ́ ni ó sì ọ́ lóore ó fi sínú ọkàn ìfẹ́ ìfẹ́ ọlọ́run yọ wà anu ọkàn ẹ. nígbàhùn òní wípé lóòótọ́ òun lèèyàn dúpẹ́ téèyàn mà bọ́lá ń ṣeun lóore ẹ wò gbà nábì Musa. ẹ̀wọ̀n pé anábì musa ọlànfààní kọ́ bọ́lọ́n sọ̀rọ̀ ó sì lé díẹ̀ gbogbo nǹkan lọ́mọ béèrè ìjọ ádámọ̀ gan tó wọn ádámọ̀ jọ pàdé ọmọdé ádámọ̀ dúró pé ádámọ̀ ṣé wọ́n rèé bàbá bára wọ́n ní gbogbo wa kúrò lálejò náà torí ẹ̀ṣẹ̀ ló yọ gbogbo wa tá ayé a ànábì adama ni Musa irú ọmọ wo rèé ó sì máa bú mi aláàmúrin lórí ọ̀ràn kan kọ́díkàtàbà wú lọ́wọ́ àláyà kọ́bùlà wà kọ́bùlà àńyà kàlùkọ̀ ní. ìtọ́lọ́run ti parí pé bí ó ṣe rí ewo ń tẹ̀mí ìbáṣẹ rẹ̀ lọ náà ni. bó ṣe kọ́ ó òun so òun lọ́kọ́ pé òun ó pè mọ́ jẹ òun ló tún fi tì pé ń bí ọba fi tì pé ń jẹ mo tó jẹ ni ó sì máa bú mi lórí ọ̀rọ̀ tí ọlọ́run ti parí kó tó dá mi kó tó dá ọ ájà Musa wọ́n jọ fọ̀rọ̀ ọ̀rọ̀ Musa kan náà lọ ń bọ́ lọ́hún sọ̀rọ̀ àfi ń sọ̀rọ̀ dúpẹ́ kanu orí ẹ̀ náà láti dúró lónìí ọlọ́run kọ́ sọ àjù ọ̀làlọ́ ọba yìí tún fún aláàyè ká tó tẹ̀síwájú díẹ̀ sí lọ́lásìkò tí o ti ń lé abá lọ. anábì Musa ọ ń sọ fọlọ́hún lórí ọ̀pẹ ni o ó ní yá rọ́ọ̀bù ìrí ọba mi ọlọ́run mi ò. kàlákìtà ádámà bíi yadika ọmọ sórí fádámà pọ̀ sádámà sì mórí báyìí musa ọgbọ̀ kọ̀sẹ́dà kẹtọ́ fọwọ́ ara báyìí tó fi dá léèyàn níta tún lè rí òun ẹ̀dá níta tún lè rí òun àlẹ́ àràṣí ẹ bá ti ń kà títí ń pé mẹ́rin nǹkan mi láì máa wá kiri sọlọ ń fọwọ́ ara rẹ̀ tó yẹ dábàá yìí bàbá wa Adam ó ní wọ Ọlọ́run ẹ̀dá tó fọwọ́ ara ẹ̀dá ni Adam ọmọ sí lórí pọ̀ alákìtà wú bí yàdíkà wọn náà ó tún wá fi mọ bẹ́ẹ̀ nàfàkàtà fíì mi rú híkà. nínú ẹ̀mí ẹ̀mí rẹ ọlọ́run ló ti fẹ́ mi sí ádámọ̀lá tí fi ń jẹ́ èèyàn ẹ̀pá akílànà náà pé ó níyọ ọdún tẹ wà bọ́rọ̀ gidi ní òkè ó ta ké lọ́dọ̀ àwọn àfáwọ̀ ọlọ́run kẹ́ wọn sama àtúnṣe kalwalid abdulbaki muhammad ọkọ̀ ayé ń ké ń pọ̀ ọlọ́run ó tó fún ọ wá sinmi. ìtọ́ ọkọ wọn náà tó ọlọ́run bá ní wọ́n gbọ́ yóò tún á lò ó sì tún á lò àtún á lò àrílò àrílò ọdún ní wàá sinmi ẹ mọ iye ọdún tẹ iṣẹ́ ni ẹ̀yìn ọgọ́ta ọdún ni ó lé lọ́gọ́ta ọdún tẹ polongo ọ̀rọ̀ ọlọ́run fáyé. nínú kéwù tí wọ́n tún fáyé. wọ́n nígbà ádámọ̀ wà ní bọ́rọ̀ gidi ṣètọ́nù ń lọ ọbẹ̀ tóun náà wò pé kí ni àgbékalẹ̀ ọwọ́ ń fọwọ́ tẹ̀ ní pé ṣe yóò dùn níbi inú àwọn olóyè wọn níbẹ̀ ni ìwọ ọmọ ti jáde tó di dodo wọ́n wulẹ̀ dami dúró tá a bá parí tàbí sí rù pé ń bọ́ mú má dami dúró. kéwú àwọn àfáà wa nù àpẹẹlẹ òkò nídìí ajá sílé o ńgbà tí èsè pé wọ́n ní ó di dodo ni ọmọ wíwù èló wọn mújà lọ wọn ò pé ńgbà ọba forí kalẹ̀ kọ́ ọmọ pé ibi ìṣẹ̀tọ́ ọdún fọwọ́sẹ̀ ó di dodo ibi ah. èyí ò lálẹ́ ìjà sí tá a fi lẹ́hùn ṣe wá kiri ọmọ kiri sí lórí dàbẹ́ yẹ̀wò ó ní rí ọlọ́run kẹ́ ádámà ìwọ ọlọ́fẹ́ mi ẹ̀ ẹ̀mí látàrí ọ̀fẹ́ sílà kọ̀mọ̀ tún mọ bí ọlọ́run orí ẹ̀ pọ̀ wá àti jádítà làwùmọ̀lá yìí kàtàkà ìbáṣẹ rẹ ló fi ti àwọn mọ̀lẹ́kẹ̀ lórí bá fún tòní wọ́n tẹríba fún afẹ́ ẹni ìwọ ni sáà mọ̀lẹ́kà sáà náà làwọn tẹríba fún ádámà yìí ebi ṣejú wọn ló fi ń dá ẹ̀kọ́ wọn nu ẹni tí ó gbà fún ẹni tó tẹ́gbójú ẹ̀nẹ́ ojú ẹ̀nẹ́ ìgbà ṣiṣẹ́ promotion kan wá dé wọn lóun nìkan lọ máa sáyìn wájú ẹ̀ àjọ̀dé di igi wọn bá ṣe tó àbí àjọ̀dé di igi. àmàlẹ́kà ìwọ lọ tẹrí wọn bá fádámà tó ní wọn tẹríba fún un. wọ́n sì fẹ́ ríba fún un kọ́mọ tán ọkẹ́ ádámà pọ̀ wọ ọlọ́run wà á lámúsáwú wá sí máa kú lè ṣe gbogbo ọkọ̀ gbogbo nǹkan tá a fẹ́nu bà lánàá tí gbogbo ohun tí ń bẹ láyé ọ máa jẹ́ a sọ pé yìí tẹ́ ẹ̀ bá mọ́ ọkọ̀ ẹ̀ ádámù ò sọ ló kọ́ ni kò sọ ló kọ́ ni titi yín èdè mi ò sọ nínú kọjá pé ní tẹ́lẹ̀ mi ń pẹ́rùn náà lẹ́yìn náà máa bá wọn pé. ó ní wọ́n ọlọ́run jẹ́ ǹdákẹ́ mẹ́nu o o alita alita ọ̀pọ̀ lóore tó ṣe fún ádámà. ìdí ọlọ́run bó bá wá pọ̀ tó báyìí kéfà àtọ́ka sukuraka sádámà sì sósì rí ọpẹ́ gbogbo fún musa àbá pé kí lọ ọba àpá nàbí ọlá pé kí kan kàn kí ni wá di kiri káwa náà lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ó musa ní bó rẹ̀ ń ṣe wá pọ̀ tó yìí sáádámà sì rọ́pẹ́ rẹ̀ dùn wọ́n fà álítà fà álítà mélòó ní mo ti ka díẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run sọ́la rẹ̀ ga ó ní bẹ́ẹ̀ ni olórí anábì ah. musa ní bóòlù ló ṣe dú wo nílò fún ọpẹ́ tó tó bá ah, ó ọ ni ọlọ́run pé ádámà kí wọ́n ó tó kà á kó tó máa ka oore o ádámà gan ti dàmà agbọ́dọ̀ fi dàmà ọkàn wọn ọba gbọsọ pẹ́ wá pé n ti bẹ fún ọba lọ́kàn ọkàn kò fi hàn pé ọgbà pé ọlọ́run ló ṣe fọ̀. ó gbé masíìnì dé ọwọ́ àgbẹ̀ wájú lè máa mú ọba wa máa à ntọ́lọ́run ṣe nù ntọ́lọ́run ṣe nù ọba fowó lè máa mú lọ òun gbowó ọpẹ́ nígbà tó gbé lọ dọ̀ àwọn píńtà oníwọ́n bọ́ ọkọ ọ̀lẹ́ ìgbọ́n náà kó ti bọ̀rọ̀ jẹ́ ó ti bàjẹ́. ó ti bọ pẹ́jẹ́ ta ló ń dúpẹ́ fún ta ló ń ẹ̀ jáde ó ti bàjẹ́ ọmọ ni ó sóore nfọ ní sáni àkọ́kọ́ orígun nu èèyàn gbà lẹ́mí ẹ̀ ọlọ́run ní ànábì ádámà dúpẹ́ oore mi bó ṣe pọ̀ Ọ ọmọ tọkàntọkàn ánàdálíkà mi ní pé gbogbo ohun tó fi ń kíhun ẹni tó ṣe fún lèmi ọlọ ọmọ ọmọ pé mi mo ṣe fakana mari fatu ubi zalika ṣukurun mímọ̀ tó ma pé mi mo ṣe fún yẹn ọpẹ́ nù ó ti dúpẹ́ ó pé orígun ni kọ́ ọmọ orí ọlọ́run. fọlọ́n pọ́ùn ló ṣe fún ọ ọpẹ́ mi alhamdulillah orígun kìnnìún ibi ajé orígun tán káfí bọ́dí alukóránù lọ́la bàbá fọjọ́ mẹ́ta mẹ́rin márùn náà dúpẹ́ tàtìsín ó tó bẹ́ẹ̀ àbí ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ orígun àkọ́kọ́ tọ́lọ́run fi gbọ́ pé èèyàn oníkéèyàn mọ̀ pé ni ó ṣe fún un níta ni. Tani ọlọ́lọ́. ẹ̀kẹ́jì àtàhádùsù bìhá gọ́ ìran gbogbo ibi kíbi ni ó ti máa wí ẹni ó ṣèyí fún mi lọ́lọ́ ọlọ́run mo dúpẹ́ orí mo dúpẹ́ o májì ọ jáde lẹ́nu ẹ pé àkúrà ah, ah, ah, mo ti ara nfààní description mi tí mo rí nínú ọba rí ipò tí wọ́n fi mí sí certificate yẹn ni ó sọ ti yẹn dáa gan-an. ọmọ orí ọlọ́run ọgbàgbé ìwé ẹ̀rí àmẹ́yẹ ni tó ní rìsíǹ tó dájú tí ẹ lọ tí ò rí nǹkan fi ṣe àmẹ́yẹ àwọn tó ń bẹ́rí fún tí ìwé ẹ̀rí rẹ̀ dájú tí ẹ lọ náà sì ń dọ̀gẹ́ ọ̀pọ̀ láyé ìwé ẹ̀rí ọmọ yìí prọ́fù ta ní nàìjíríà ìwé mélòó ń bọ̀ àdìsá ìwé mélòó bàbá wa Oyètọ́lá tó rù wá lérí ní Ọ̀ṣun ọlọ́mọjọ ọrùn rẹ̀ ọ̀kan ìwé mélòó lọ́ka kèése kèése tèyíhùn ọlọ́run ló ní kẹ́ẹ̀kì máa ṣe fẹ́ dà ọlọ́kàánà bìlúbì yẹ̀sìdádù kúlù làbí bìgìnà làkàánà kúlù làbí bín mísìlà kàrúnà abániláwọ́kàánà bìlúbì